mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà tó bá ṣe pé ilé nìwọ wà tó ti ń gbọ́ mi mo kí yín ẹ̀yin tẹ́ wà ní ẹnu iṣẹ́ ẹ mo kí ẹ̀yin náà níbikíbi tí ẹ bá wà tẹ́ bá ti ń gbọ́ mi ìjẹ́ ilẹ̀ yìí ni tàbókè òkun mo mà kí yín o gẹ́gẹ́ bí ẹ ṣe mọ orúkọ tèmi Dr. Ọlálékan Salami Aláàfin Ìṣẹ̀ǹbáyé ní tèmi máa ń kéde lórí social media òun náà ni pé àwa yorùbá o ẹ jẹ́ ká padà sí orírun wa ọ̀pọ̀lọpọ̀ ìyà ló máa ń jẹ ọmọ tó bá sọ lẹ́nu ẹ má ẹ̀ka sọ lẹ́nu torí ẹni tó bá sọ lẹ́nu àpò ìyà ló so kọ́ bí àṣà yorùbá ní tèmi máa ń rán wa létí òní ní táwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́ kó tó di pé ọ̀làjú olóyìnbó ó dé bá ìran yorùbá tó wá fa agogo tó ti lọ síwájú dáadáa tẹ́lẹ̀ tó wá ń fà padà sẹ́yìn kóyìnbó tó dé yorùbá ti láṣà tiwọn kóyìnbó tó dé yorùbá ti lẹ́sìn tiwọn kí òyìnbó tó dé gbogbo ìrírí tí àwọn baba ńlá wa tán rí wọ́n ti fi lẹ̀ fún àwa ọmọlẹ́yìn wọn pé tó bá ti tó àsìkò tí irú nǹkan báyìí ṣẹlẹ̀ ẹ̀rìn báyìí ẹ̀rìn báyìí ṣùgbọ́n pàtó òyìnbó dé wọ́n da gbogbo ẹ̀rú mọ́ wa lọ́wọ́ èyí ló fa ìyà tó ń jẹ gbogbo adúláwọ̀ ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa ti ẹ̀yà yorùbá ẹni tó bá ṣàkíyèsí á rí i pé díẹ̀díẹ̀ yorùbá ti ń padà sí orírun wọn mo rí kinní kan tó yà mí lẹ́nu tó sì jẹ́ pé ó mú ìdùnnú ńlá ó bá mi nílùú èkó tẹ́ bá lọ sí alaba international ẹ̀ àwọn yíbò wọ́n ń ṣe kinní kan níbẹ̀ kinní kan tó ń ṣe òun ni pé tán bá gba ṣọ́ọ̀bù tán tán bá wá nílò ẹni tí ó bá wọn tajà mo fura pé báyìí ọmọ yorùbá òun ni wọ́n gbà jù láti máa bá wọn tajà kí ló fà tán fi ń gba ọmọ yorùbá ni pé wọ́n ti fura pé yorùbá ló pọ̀ jù nínú àwọn tó ń bá wọn rajà tí ọmọ yorùbá tó bá sì bá yorùbá ẹgbẹ́ sọ̀rọ̀ pé ọjà yìí da ẹ rà á àwọn náà rí i pé yorùbá máa ń gbà síra wọn lẹ́nu gbogbo báyìí máa sọ pé yorùbá ò da àbòsí ni wá nǹkan kan a á sàn ju ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà lọ ṣùgbọ́n iyọ̀ kì í yinra ẹ̀ lọ́bẹ̀ àwọn pé téèyàn bá da kò ní mọ̀ pé da àwọn aráàta náà máa sọ pé ó dáa wọn á máa ríra ìbí ẹni pé èmi wo ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ pé èèyàn dáadáa ni ìgbà tí mo rí ìṣesí láàrin àwọn yíbò inú mi dùn pé a a jẹ pé àwa yorùbá gbogbo àwọn nǹkan ta sọnù àti ń rí ihe padà mo dúpẹ́ fún ọlọ́run ọba pẹ̀lú gbogbo àwọn tó ń ṣe akitiyan lórí pé kí yorùbá kó lè máa padà sí orírun wọn gbogbo ẹni tó ń jà fún ẹ̀tọ́ ọmọ yorùbá mo kí gbogbo yín àtàwọn tó ti ṣubú àti àwọn tó ń wà láyé ọlọ́run ó máa pẹ̀lú gbogbo wa nǹkan ẹ̀kọ́ tèmi máa ń ṣe lórí social media òun náà ni pé kí n rán wa létí ìtàwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́ orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì aláàfin ìṣẹ̀ǹbáyé ọmọ ọ̀yọ́ ni mí ọ̀yọ́ nìran mi èyí túmọ̀ sí pé ọmọ yorùbá gidigidi tó dúró tán òní lẹ́kàn sàlámì èmi lọmọ olúfọ́nlọ́lá òròlú ọmọ ajàtẹ́là mo níyọ̀ mo jàtẹ́ mo lépo ńlé mo jẹ́ lan funfun nídìílé ìyá nídìílé bàbá èmi ni ìlọ́kọ́ ọmọ àrélù ọmọ onídà kò mà ná ọmọ òrídà gẹ́gẹ́ ìbànú ẹ̀ lórí aláàbẹ̀ lọ́kọ̀ lórí ònàṣẹ́ òkè sórí là ń bẹ ni àbẹ́sẹ̀ èmi lọmọ agbárí kankan ìmọ̀gì èmi ni ìlọ́kọ́ ọmọ àrélù ọmọ abẹ́ni lórí fara tó kù jini tá a bá bẹ́yàn lórí tán àwa dáríjì àfàrà tó kù lẹ̀ fún un ẹ dákun kí ló tún kù mọ́ ẹ̀ǹtẹ́ ti bẹ́ lórí gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń gbádùn ètò mi ní tí mo mú wá fún wa lénìí ní tí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ wa láǹfààní ni kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mo fẹ́ sọ̀rọ̀ lórí iṣẹ́ kan iṣẹ́ náà láyé àtijọ́ àwọn baba ńlá wa wọn máa pè ní òṣólẹ̀ àbí kan pè ní àwúre gba tẹ́lómi gbọ́ òṣólẹ̀ ẹ̀rù àbá tóró ti wo Yorùbá fíìmù jìnnà a ní a àwọn tó máa ṣe òṣólẹ̀ wọn máa ń yá ní Yorùbá fíìmù ló ń kọ́ wa bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ lójú ayé ọ̀tọ̀ ni oògùn owó ọ̀tọ̀ ni òṣòlẹ̀ kódà ẹni tó bá ṣe oògùn owó náà tí kì í bá ṣe pé ó lo nǹkan burúkú fi ṣe ó ṣeé ṣe kó má látúbọ̀ tán kankan àti oògùn ìwòsàn àti oògùn owó àti oògùn òṣòlẹ̀ àti gbogbo ẹ̀ pátápátá ní tó ṣe pàtàkì ni pé má pa ẹnìkan lẹ́kún lórí pé ìwọ fẹ́ ṣe oríire má jálé onílé kó fi bò tiẹ̀ lẹ́yìn ẹni tó bá ti pa ẹnìkan lẹ́kún lórí kóun lè ṣoríire bóyá ká lọ gé orí olórí ká lọ gé apá lápá àbí kó pa ẹnìkan lẹ́kún bóyá kò bóbìnrin sùn lẹ́yìn tó bá sùn tán kó wá kú dànù àbí ká burú ṣe àwọn nǹkan tó máa ń ní àtúbọ̀tán aburú nìyẹn ìwọ tó fẹ́ ṣe òṣòlẹ̀ yìí àwọn àgbàlagbà ayé àtijọ́ wọn máa ń ṣe nígbà tí ọ̀dà owó tó bá dá wọn àbí nígbà tí wọ́n bá rí i pé èèyàn ṣiṣẹ́ bíi erin oúnjẹ jẹ ẹ̀lérí náà máa ń ṣerú iṣẹ́ láyé àtijọ́ ìwọ tó bá fẹ́ bá mi ṣe ẹ bá mi wá ẹyẹ kànnàkànnà kan ẹyẹ kànnàkànnà kan ẹ jẹ́ ká fi ẹyẹ kànnàkànnà yìí ẹ jẹ́ ká fi sínú ìsasùn kan ẹyẹ kan wà tí Yorùbá ń pè ní kòwé kòwé olàkọ olàkọ olàbò intẹ́ fi dá kòwé àkọmù òun náà ni pé orí dúdú òun ni ó ní tí abo rẹ̀ kò sì ní ní orí dúdú ẹyẹ ká wá kòwé olórí dúdú kan ẹ jẹ́ ká jù sínú ìsasùn náà wá yẹ ká mú ẹyin òróró kan ẹ jẹ́ ká fi sí a wá kó ọ̀pọ̀lọpọ̀ ìwé àjẹ́òbálé a kò lè lórí àwọn èèyàn mọ̀ bí mi pé èwo ló ń jẹ́ ẹyin òróró ẹ farabalẹ̀ ẹni tó sóyìnbó nílé àná òun náà ni yóò tù èmi náà ni wọ́n sọ ìtumọ̀ ẹyin òróró fún yín nítorí irú àwọn ìbéèrè bẹ́ẹ̀ yẹn la ṣe máa ń ṣe program tá a máa ń ṣe sẹ́mínà káàkiri ilẹ̀ yorùbá yín tó ń jẹ́ ẹyin òróró òun náà ni ẹyin tí adìyẹ bá ṣẹ̀ṣẹ̀ yé tí ò tí ì ju bí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta lọ àwọn babaláwo orí social media àwọn àti ẹ̀ sọ pé ẹ̀yin ẹ̀dìyẹ òòjọ́ kì í ṣe gbogbo ìgbà la lè rí tòòjọ́ tó bá sì jẹ́ tọjọ́ kejì àbí tọjọ́ kẹta ẹ̀yin òróró náà ni ẹlòmíì àti ẹ̀ sọ pé ẹ̀yin òróró ẹ̀yin ẹ̀dìyẹ náà ló ń jẹ́ rárá ètò bá sì mọ́ tó fresh òun náà ń pè ní ẹ̀yin òróró kì í ṣe gbogbo ẹ̀yin ẹ̀dìyẹ téèyàn bá ti rí òun ni ẹ̀yin òróró. Eh, ṣẹ́rí tá a bá ti ṣe bẹ́ẹ̀ tán á fàtàrẹ̀ sí á jò ó dídí atare kan òun la máa fi sí torí ẹ̀yìn oníbèérè ẹlẹ́mìí àti béèrè pé atare mélòó ṣé yọ ni àbódìdí odidi atare kan la máa fi sí tá a bá fi sí tán á wá jò tá a bá ti jò ó kù lílò lílò ẹ̀ yálà ká máa fi fọ́ ẹ̀kọ mu láràárọ̀ àbẹ́yẹn tó bá yẹ pé ó máa mu ṣìnáàpù kó máa fi ṣìnáàpù lò ó kò sí ẹ̀ta ló bẹ̀ tí ò ṣiṣẹ́ fún àǹfààní ìwọ tó wáyé pé ìgbà àkọ́kọ́ tó kọ́kọ́ wo fídíò Dr. Lekan Salami ẹ gbìyànjú kẹ́ subscribe sí orí channel yìí ẹ gbìyànjú kẹ́ understand nǹkan tá à ń ṣe gangan tá a fi ń sọ àwọn àṣírí yìí torí ẹlòmíì gbogbo ẹni tó bá ti ń sọ àṣírí lórí social media ó believe pé wọ́n ń wá customer ìpè a fi nọ́mbà ẹ̀ lẹ̀ ẹni tó bá fẹ́ ṣe é á pè é ẹni tí ó bá dẹ̀ fẹ́ béèrè question á pè nọ́mbà ìtẹ̀mí ń ṣe ó yàtọ̀ ẹ farabalẹ̀ gbọ́ o kì í ṣe torí ká lè rí kọ́sítọ́mà kì í ṣe torí káwọn èèyàn lè pè torí ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà náà máa píkì tán bá ti píkì tán píkì nọ́mbà tán wọn a máa béèrè béèrè torí mo ti pe nọ́mbà fún àwọn tó bá fẹ́ jọyìn ẹgbẹ́ òun ò ní ṣe bí ẹ pé òun gbọ́ pé wọ́n ń jọyìn ẹgbẹ́ kankan o a ní ṣe bẹ́yìn náà lẹ fi nọ́mbà lẹ̀ ìdí tí mo máa fi ń fi nọ́mbà lẹ̀ òun náà ni pé lálàkọ́kọ́ gbogbo ohun tá à ń sọ yìí ọ̀fẹ́ ni a lọ́wọ́ ẹnìkankan láti gbọ́ àbí láti ṣe é ẹ wá mọ̀ pé yàn kì í ṣe nǹkan lásán ó gbọ́dọ̀ nídìí tá a fi ń ṣe ìdí alákọ̀ọ́kọ́ òun ni pé a fẹ́ kí Yorùbá sọnù sí oko ẹrú ìwọ̀nba ìntagbára Dr. Lẹ́kan Sàlámì àti àwọn ẹgbẹ́ AATC ìntagbára wáká là ń ṣe so a wá lè rí àtìlẹ́yìn láti ọ̀dọ̀ ìwọ tó ń gbọ́ fídíò yìí náà tó bá wùn ẹ́ tó fẹ́ ṣe kì í ṣe tipá kì í ṣẹgbẹ́ tó ń tọrọ owó ìntàmàjẹ láyé yìí ó ti wà ńlẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run n tí a fẹ́ jẹ́ àti ibi tá à ń gbé ìran Yorùbá lọ òun ló ṣe pàtàkì wọ́n tó bá wá fẹ́ dá sí ìrìn àjò yìí ipe bí Yorùbá bọ́n ṣe máa kó òlóko ẹrú òun ni ẹgbẹ́ tí mo dárúkọ AATC nǹkan dúró lórí nìyẹn pé tí Yorùbá tí ò ní máa ṣe ẹrú ọmọlàkejì nílẹ̀ yìí àbí níbikíbi ní gbogbo àgbáyé òun ni ẹgbẹ́ wa ń ṣe ipe kí ìran kan tiẹ̀ máa wá kógun wá bá ìran Yorùbá àbí kí ìran kan kó má máa yan ọmọ Yorùbá jẹ kì í ṣe tá a bá fẹ́ gba òmìnira fúnran Yorùbá kì í ṣe dandan ni pé ká máa jà kiri kò ń ṣe dandan ni ká máa kóbọn kiri bẹ́ẹ̀ sì ni kì í ṣe dandan ni pé ká máa ba nǹkan ìní ìjọba jẹ́ kì í ṣe dandan ni ká kọ̀yìn sí ìjọba nítorí pé nínú àwọn agbófinró ọmọ Yorùbá náà wà ń bẹ̀ nínú àwọn tó ń ṣèjọba ọmọ Yorùbá náà wà ń bẹ̀ nǹkan burúkú òní kéèyàn máa kógun ja ìlú ẹ̀ so ẹgbẹ́ tiwa ò support kí ọmọ akógun ja ìlú ẹ̀ yín táwa support òun ni pé àwọn nǹkan tó jẹ́ nǹkan ti ilẹ̀ yorùbá ká máa gbé lárugẹ káwọn ẹ̀yà tó kù kọ́ máa rí yorùbá kọ́ máa rí pé ah, àwọn yorùbá ti yàtọ̀ ń o nǹkan tiwọn ló máa ń wù kì í ṣe kíyà máa jọmọ yorùbá kan kí gbogbo wa ká tún máa wá dákun ní ti ẹgbẹ́ wa tá à ń sọ nìyẹn àti pé àwọn nǹkan táwọn baba ńlá wa tí wọ́n fi ilẹ̀ fún wa ká máa gbé lárugẹ kó má jẹ́ ti àwọn ìlú míì àbí tẹ̀yà míì la máa gbé lárugẹ fún ẹni tó bá fẹ́ sọ̀pọ́ọ̀tì ìrìn àjò yìí èmi ò kí ń pe account number bẹ́ẹ̀ sì ni a kì í kọ sójú screen kódà a kì í kọ nọ́mbà wá sí ojú screen ìwọ ni kò farabalẹ̀ kò gbọ́n tá à ń sọ dáadáa whatsapp number mi ẹ lè béèrè béèrè pé kí ni account number ẹgbẹ́ náà tó bá ṣe pé ẹ fẹ́ dá sí ìrìn àjò náà nǹkan tẹ́ bá ní lágbára ẹ lè fi ran ìrìn àjò náà lọ́wọ́ kì í ṣe fi ran èmi lọ́wọ́ fi ran ìrìn àjò ẹgbẹ́ náà lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan ti ń ṣe tí ọlọ́run bá sọ pé ìwọ náà o ní àròjinlẹ̀ o sì nífẹ̀ẹ́ ìran yorùbá ìwọ náà lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tí ò wúlò tó ìntà ń ṣe yìí làwọn èèyàn náà ń dá sí pàápàá jù àwọn tó wà ní diaspora ṣùgbọ́n mo ti fura pé ọ̀pọ̀lọpọ̀ wọn irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ wọn kì í fẹ́ òótọ́ láti bíi 2018, thousand and eighteen sí two thousand and seventeen láti gbé ẹgbẹ́ ìkalẹ̀ tá a sì rẹ́gísítà ẹ̀ lọ́dọ̀ ìjọba àpapọ̀ nílùú àbújá dr lẹ́kàn sàlámì tó ń sọ̀rọ̀ yìí òun náà ni ọlọ́run fi ṣe pírẹ́sidẹ́ǹtì ẹgbẹ́ náà àwa kì wá ń tọrọ owó lọ́wọ́ èèyàn ṣùgbọ́n ẹ̀ńtọ́lọ́run bá ní kó ní àròjinlẹ̀ á mọ̀ pé ẹgbẹ́ yorùbá gangan òun lè tá ń sọ yìí ẹlòmíín wà tó ṣe pé ntí baba ńlá tó jogún fún nílẹ̀ yorùbá ìgbà tó gba ẹ̀sìn ó ti dáná sun ìwé náà nínú ẹgbẹ́ wa ló ti máa rí àwọn àǹfààní gbogbo nǹkan tó sọnù wàá rí padà nítorí pé ẹni tí ò dáná sun ìwé tiẹ̀ nínú tó bá ń sọnù ẹgbẹ́ náà ìwọ wàá máa kọ́ ọgbọ́n bẹ̀ wàá sì máa rántí àwọn nǹkan tí o ti pàdánù àtàwọn nǹkan tó rántí tó tiẹ̀ mọ̀ pé wà núwèé gbogbo ẹ̀ ló máa rí nínú ẹgbẹ́ náà ìdí tèmi máa fi fi fóònù nọ́mbà mi sílẹ̀ nìyẹn kò yọ à ń ṣe kọ́ọ̀lù gan bí kò ṣe whatsapp message wọ́n tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ náà pé kí wọ́n náà máa jàǹfààní gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ àyè wà lọ́wọ́lọ́wọ́ báyìí five thousand naira ni ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ bá ti sanwó yìí àmàhádì yín sórí whatsapp group tí a ti ń dábìí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe whatsapp group yẹn kò wá ń ṣe bẹ́ẹ̀ náà ló mọ̀ torí ẹlòmíà ni ẹ gbogbo àlàyé ẹ̀ náà káwá join whatsapp group ni èmi ò ní wá join whatsapp group wá join association tá a register lọ́dọ̀ ìjọba ni ọ̀pọ̀lọpọ̀ àwọn wá join whatsapp group four one nine ló máa ń pọ̀ ńbẹ̀ àwọn iṣẹ́ ẹni tó dálẹ̀ àwọn iṣẹ́ tóun náà lọ kọ́pì níbì kan a máa kó síbẹ̀ á dẹ̀ máa gba owó lọ́wọ́ àwọn èèyàn kan wá wọ ẹgbẹ́ irú àwọn yẹn whatsapp group lásán ni wọn ni id card bọ́n tẹ̀ ní id card náà kò sóńtẹ̀ ìjọba nínú id card náà ìjọba ò mọ̀ wọ́n àwọn náà wọn ò sáré kíjọba mà wọ́n ṣùgbọ́n ẹgbẹ́ tèmi ń sọ yìí ẹgbẹ́ ta rẹ́gísítà ní ọ̀dọ̀ ìjọba àpapọ̀ nílùú Àbújá ni whatsapp nọ́mbà mi lẹ́ẹ̀kan sí òun náà ni zero eight zero two eight five six five one eight eight àwọn kan wà wọ́n máa ń pe nọ́mbà náà wọ́n á mo fi iṣẹ́ kan sílẹ̀ àwọn ní ìbéèrè èmi ò kì í dáhùn rú àwọn ìbéèrè bẹ́ẹ̀ yẹn tẹ́ bá ní ìbéèrè abẹ́ post tí a ti fi iṣẹ́ náà sílẹ̀ ayé kọ́mẹ̀ntì máa ń wà ń bẹ̀ ibẹ̀ lèèyàn ti máa ń béèrè kì í ṣe pé èèyàn fi iṣẹ́ lẹ̀ kò béèrè owó lọ́wọ́ ẹ̀ o tún wá ń pè lórí fóònù láti lè máa gba táìmù ẹni yẹn pé ẹ mo fẹ́ béèrè ìbéèrè kan a sọ̀rọ̀ ẹgbẹ́ ńsìn ipẹ̀ tó bá ní ẹ̀mí ìmoore tọ́lọ́run bá jẹ́ kó lárò jinlẹ̀ irú ẹni tí ó fẹ́ pè yẹn ó máa ṣe bẹ́ẹ̀ tí ò gbọ́ gbogbo yẹn ni òun ò lárò jinlẹ̀ kò sì lẹ́mí ìmoore ṣùgbọ́n fẹ́ call kó máa béèrè béèrè lọ́wọ́ ẹni tí ò lẹ́mí ìmoore sí ní tó ń ṣe ọlọ́run àwa pẹ̀lú